all right my people we could go watch the video to see what you really dey apple for inside the video my people. tí a wo processing ohun tí ń jẹ́ òmìnira tí a fẹ́ gbà yìí a ó rí i pé nínú àwọn ẹ̀ka nínú àwọn pílà tó fi lè jẹ́ pé ó fi lè yá wa kánmọ́kánmọ́kánmọ́ òun náà ni ìwé ìpèníjà tí ń bẹ níta yìí tá à ń pè ní petition pẹtíṣàn yìí tí wọ́n gbé kalẹ̀ fún wa ẹ dákun à ń rọ̀ wá ni níbẹ̀ ni òdodo ń bẹ pẹtíṣàn yìí bẹ ni òdodo ń bẹ òdodo ni òdodo ọmọ jẹ́ o àwọn ẹni tí wọ́n bá gbé irọ́ dání àwọn ni wọ́n mọ sáré sọ́tún àwọn ni wọ́n mọ sáré sósì láti pé kí kún ó lè fi irọ́ wọn kún fi lè fi múlẹ̀. wọ́n ní wọ́n ní ọ̀nà gbòòrò báyìí iná ní ọ̀nà ìyè ọ̀nà gbòòrò báyìí iná ní ọ̀nà ìyè ọ̀nà tí wá ń jẹ́ ọ̀nà ìparun ọwọ́ fẹ́ẹ́ gbaragada ẹ wá mọ̀ rí àwọn nǹkan tó jẹ́ pé kí ni tí ó mọ̀ attract yín ẹ wo ohun tí ń jẹ́ ọ̀nà gbòòrò tó jẹ́ pé òun náà ní ọ̀nà ìgbàlà ọ̀nà gbòòrò tó jẹ́ pé òun ni ọ̀nà gbàlà òun náà ni òmìnira ẹ wo àwọn ìdojúkọ ẹ wo ìpèníjà lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń wáyé lórí yí pé kí ìran Yorùbá ká gba òmìnira fún ìran wa ẹ wo ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti go through ẹ wo ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti pass through àìmọye ẹ̀mí láti láti ṣe kíkíni láti pàdánù lórí yí pé à ń béèrè fún un tí ń jẹ́ òmìnira àwa ìran Yorùbá ẹ wo gbogbo ohun tí àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn akọgun wa ẹ wo orun tí chiu Sunday Igboho ẹ wo orun tó pàṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo orun tí bàbá wa Bọ́lá Ìgè ẹ wo orun tó pàṣẹ ẹ wo bàbá wa MQ Abiola ẹ wo orun tó pàṣẹ ẹ wo bàbá wa Awólọ́wọ̀ ẹ wo ohun tí wọ́n pass through lórí pé kí ni lórí kí ọjọ́ ìlà ọjọ́ ọ̀la ìran Yorùbá kó lè dáa òun náà ni ọ̀nà gbòòrò tọ́jẹ́ yí pé kí ni òun ni ọ̀nà ìyè ọ̀nà gbòòrò yìí àwọn ènìyàn ìwọ̀nba àwọn ènìyàn pé nísìn iná ni wọ́n wá fẹ́ tọ ọ̀nà gbòòrò yìí a ó rí i pé ẹ wo ẹ wo population àwọn ènìyàn ẹ wo ìwọ̀nba àwọn ènìyàn tí wọ́n fẹ́ tí wọ́n ń gbìyànjú wípé ká gba òmìnira fún ìran Yorùbá nínú àwa ìran Yorùbá tó jẹ́ wípé a fẹ́ eighty million ẹ wá wo ìwọ̀nba àwọn ènìyàn pínín sí tí wọ́n wá dìde wọn ò sùn wọn ò wo nítorí pé kí ni kí ọjọ́ ọ̀la ìran Yorùbá kó lè dára òun náà ni ọ̀nà pínísí ọ̀nà tó fún àmọ́ tí a bá lè gbìyànjú tí gbogbo wa tá a bá lè kọjá tá a bá lè fara da gbogbo ohun tí ń bẹ ń wọ́n ní after the tunnel ìrọ̀rùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn gbìyànjú lẹ́yìn ifarada lẹ́yìn sùúrù adùn ló máa ń gbẹ̀yìn rẹ̀ o ẹ wá wo ọ̀nà tó fẹ́ gbòrògòdò tó wá jẹ́ ọ̀nà parun ọ̀nà wo ló jẹ́ ọ̀nà tó fẹ́ tó jẹ́ pé ọ̀nà parun ẹ wo ẹ wo bí àwọn olóṣèlú bí wọ́n ṣe ń ta àwọn ènìyàn wa jẹ ẹ wo bí ti ṣe ń rọ bí wọ́n ti ṣe ń rọ lọ síbẹ̀ ẹ wo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ni tí wọ́n ń lọ síbi ọ̀nà ọkí pé kí ni ọ̀nà tó fẹ́ gbàràgàdà àmọ́ tó jẹ́ yí pé kí ni ńbẹ̀ ni ìparun bẹ́ẹ̀ àwọn ènìyàn fẹ́ kú nítorí twenty twenty thousand twenty thousand àwọn ènìyàn fẹ́ kú nítorí ten thousand tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn olóṣèlú tó wá jẹ́ pé tó bá ti fún wọn ní ten thousand yìí tán tí wọ́n fún wọn ní twenty thousand yìí tán ẹni tó máa rí owó jù náà ní hundred thousand. owó tí èsè yìí pé wọ́n máa fún wọn lọ́sọ̀ọ̀sẹ̀ owó tí èsè yìí pé wọ́n máa fún wọn ní oṣooṣù wọ́n wá ń fún wọn lówó wọ́n fi ń ra ọjọ́ ọ̀la wọ́n fi ń gba ọjọ́ ọ̀la lọ́wọ́ wọn. wọ́n ra ọjọ́ ọ̀la wọn wọn ò jẹ́ kí àwọn ènìyàn wa wọn ò jẹ́ kí wọ́n ṣe pé kí ni wọn ò ta wọ́n jí síbi tí ń jẹ́ òmìnira wọ́n wá ń pe àwọn ènìyàn wá síbi pé kí ni níbi ohun tí ń jẹ́ oko oko ẹrú oko amúnisìn wọ́n á fún wọn ní ten thousand wọ́n á fún wọn ní five thousand wọ́n á fún wọn ní twenty thousand wọ́n wá fi gba ọjọ́ ọ̀la lọ́wọ́ wọn wọ́n á gba ten thousand wọn ò rí skul lọ kí ni mo wí wọn ò rí skul lọ kò sí ìwòsàn kò sí ààbò kò sí iṣẹ́ kò sí owó tó yẹ kí wọ́n máa fún ọmọ ìlú ọmọ ìlú a ní ẹ̀ńtáìtù láti pé kí ni kí àwọn ẹni tí wọ́n ń ṣe ìjọba lé wa lórí kí wọ́n pèsè wípé tó ẹ̀yin ọmọ ìlú o iye báyìí lẹ́gbọ́rọ̀ mọ́ gbà lóṣooṣù ẹ̀yin tẹ́ ẹ ti sin tẹ́ ẹ ti sìn lú yín owó ohun tí ń jẹ́ pẹ́ńṣẹ̀ yín ohun tí ń jẹ́ owó àjẹmọ́nú yín kò yẹ kẹ́ ẹ tún máa dààmú mọ́ kò yẹ kẹ́ ẹ tún máa kíù mọ́ kò yẹ kẹ́ ẹ máa kú sórí ìdúró kẹ́ ẹ tún máa gba ohun tí ń jẹ́ owó àjẹmọ́nú yín àwọn bàbá wa àwọn màmá wa wọ́n ṣiṣẹ́ forty years tó wa wá di ọjọ́ ọjọ́ ọjọ́ alẹ́ wọn tó yẹ kí wọ́n máa sinmi tó kí wọ́n máa kó máa fi ẹ̀dọ̀ lé òróòro wọ́n tún á ṣe pé kí ni wọ́n tún dà wọ́n sí wàhálà kánrin ní àwọn ènìyàn tí wọ́n kú sórí yìí pé a fẹ́ gba ohun tí ń jẹ́ ẹ̀tọ́ wa wàhálà lónìí wàhálà lọ́la ẹjọ́ ẹni tó wà lọ́yọ̀ state tẹ́ ẹ ní pé kó máa wá sí àbújá kó máa wá yanjú ọ̀rọ̀ bó ti ṣe fẹ́ gba pension rẹ̀ why not tí ó tó jẹ́ wípé ta ní ètò tó jẹ́ wípé local government ló yẹ kí wọ́n ti máa ṣe gbogbo orú ètò yìí gbogbo orú àwọn nǹkan tá a tó jẹ́ wípé a ṣe àfẹ́kù rẹ̀ ní ilẹ̀ Yorùbá tí ojú àwa tí a wà ní abroad tójú wá sísí iná là ń gbìyànjú wípé kí ni àní àwa náà a lè ṣe dáadáa jù wọ́n lọ a ní orí ọ̀fẹ́ a ní nǹkan àlùmọ́ọ́nì tá a fi lè gbé orílẹ̀-èdè orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tá a fi lè gbé dìde kìí ṣe yí pé bóyá a fẹ́ gba òmìnira tán a tún wá máa wojú wípé kí ni kí àwọn advanced country kọ́ mọ́ wá fún wa lówó rárá àwa gangan gan ni owó ń bẹ lọ́dọ̀ wa àwa gangan gan ni dúkìá ń bẹ lọ́dọ̀ wa gbogbo nǹkan àlùmọ́nì tí ń bẹ ní àbúrọ̀dù lẹ́ni ibo wọ́n ti ń kó láti áfíríkà náà ni nínú áfíríkà náà ni ilẹ̀ yorùbá yìí mọ̀ wá o ẹ wo àwọn ẹni tó jẹ́ yí pé tí wọ́n fún wa ní òmìnira ẹ wo the Great Britain lẹ́ni yìí àìmọye nǹkan àlùmọ́nì wa ni wọ́n ń wà níjoojúmọ́ tó jẹ́ yí pé tó bá ti fún àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn aṣíwájú wa ní owó pínísín wọn ò ní mọye the quantity nǹkan àlùmọ́nì wa tí wọ́n wà níjojúmọ́ bí wọ́n ti ṣe ń fa epo rọ̀bì ni wọ́n ń wa gold ni wọ́n ń wa diamond ni wọ́n ń fa gbogbo àwọn nǹkan wa lọ́lọ́kan òjọ̀kan lọ́lọ́kan òjọ̀kan ẹ wo ọjọ́ tí wọ́n ti ń jà wá lólè kọ̀tàn níbi tí ọlọ́run ọba elédùà tó pèsè àwọn kinní yìí sí kọ̀tán níbẹ̀ làwa fi ń ké sí àwa tá a jẹ́ ìran yorùbá yìí pé kí ni ipe àsìkò tó fún èmi àti ẹ̀yin ipe kí ni ká gbé ìgbésí ayé rọrùn kí àwọn ọmọ tiwa náà káwọn náà kí wọ́n gbé ìgbésí ayé rọrùn òun lọ́fà tó fi jẹ́ wípé kí ni la ń polongo ipe òmìnira àwa ìran yorùbá òun ló ṣe kókó òun ló ṣe pàtàkì ju wípé kí ni election 2023 tí wọ́n fẹ́ dì lọ nínú àwọn ètò nínú àwọn ọ̀nà tí a wá fẹ́fẹ́ tá a fẹ́ fi gba òmìnira fún ìran yorùbá òun náà ni petition òmìnira yorùbá 2023 2022 2022.org iná ni à ń pe àwa ọmọ yorùbá sí nílé lóko à ń rọ̀ wá ni àwa tí a bá tí ì buwọ́lu ìwé yìí ẹ jẹ́ ká buwọ́lu ìwé yìí ẹ jẹ́ ká ṣe ojúṣe wa ẹ jẹ́ ká jà fúnra wa ẹ jẹ́ ká jà fún ọjọ́ ọ̀la wa ẹ jẹ́ ká jà fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá lẹ́ni yìí àwọn ìdájúkọ tí a tún wá ní nìyí pé kí ni gbogbo àwọn ènìyàn wa àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn olóṣèlú yìí wọ́n ń dúnkokò mọ́ àwọn ènìyàn wọn ò fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rí wọn tí ń jẹ́ òdodo wọn ò fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ṣe é pé kí ni kí wọ́n bu ọwọ́ lu ìwé yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa tẹ́ ẹ wà nílé tẹ́ ẹ wà lóko ẹ má jẹ́ kí àwọn ẹnìkankan ẹ má jẹ́ kí wọ́n kó yín láyà jẹ kí ni mo wí ẹ má kí wọ́n kó yín láyà jẹ wọ́n ti gbin ìbẹ̀rù sí àwọn bàbá wa àwọn màmá wa wọ́n ti gbin ìbẹ̀rù sí wọn lọ́kàn yìí pé kíni kí wọ́n má sáyìn ìwé yìí o òun lọ́fà tó fi jẹ́ yìí pé fígọ̀ tá a ní tó fi ń lọ tíkọ́tíkọ́tíkọ́tíkọ́ five million ẹjọ́ ṣé ní stéètì kọ̀ọ̀kan ṣé a ní population tó ju one million lọ ìbàdàn gan ìbàdàn lásán fúnra rẹ̀ gan tó bá jẹ́ pé mi tí àwọn ènìyàn wá ti gbọ́ àgbọ́yé ni tí kìí ṣe pé àwọn olóṣèlú yìí ti kún wọn láyà ìbàdàn ìbàdàn lásán gangan ó yẹ ká tá à ń wá ká tó wá sọ wípé Ọ̀yọ́ state fúnra rẹ̀ at least a ní thirty three thirty three local government ní Ọ̀yọ́ state ẹ wá wo gbogbo ilẹ̀ yorùbá pátá ọ̀yọ́ state lagos state ọ̀ṣun ondo èkìtì ẹ jọ̀ọ́ ṣé gbogbo state márààrún yìí àwọn sáìdì kan ní kogi àwọn sáìdì kan ní kwara ṣé gbogbo wa nísìnyìí ṣé a ní èèyàn tó ju five million lọ. No? tí wọ́n ń béèrè fún òmìnira fún ìran Yorùbá ẹ má jẹ́ ká jẹ́ yí pé à ń gbádùn lẹ́tọ̀ yín àníhun tó ṣe kókó lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ yìí òun náà ní pé kí ni ẹ buwọ́lùwé yìí ẹ jẹ́ kí èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká jà fún ìran wa ẹ jẹ́ ká jà fún ọjọ́ ọ̀la wa. ọ̀nà tẹ́fẹ́ gbòrògbòdò yìí tí àwọn ènìyàn tí wọ́n ń rọ́ lọ síbẹ̀. Si ọ̀nà ìparun ni ẹ wò lé ní yìí wọ́n ń fún àwọn ènìyàn lówó wọn ò fẹ́ kí ojú àwọn ènìyàn kó sí ohun tí ń jẹ́ òdodo wọn ò fẹ́ kí ojú àwọn ènìyàn kó sí sí ohun tí ń jẹ́ òmìnira wọ́n wá ń fi owó wọ́n ń fi owó tàn wọ́n. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ wà nílé tẹ́ wà lóko ẹ má jẹ́ nìkan kan kẹrù ẹ má jẹ́ kẹ́nìkan kan kó yín láyà jẹ o nítorí pé a rí i pé wọ́n ń kó àwọn ènìyàn wa láyà jẹ lórí ọ̀rọ̀ ìwé pẹtísàn tí ń bẹ níta yìí ẹ̀yin tá ẹ tẹ́ wá jẹ́ ìyá síwájú wa tẹ́ ẹ jẹ́yìn bàbá wa tẹ́ ẹ jẹ́yìn màmá wa kí la fẹ́ ṣe sí báyìí láti rí pé kí ni ohun tí ń jẹ́ ìbẹ̀rù yìí báwo la ṣe fẹ́ gbé kúrò ní ọkàn àyà àwọn ènìyàn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa ni wọ́n mọ ohun tí ń jẹ́ ẹ̀tọ́ wọn o kódà gan òmìnira tá à ń polongo rẹ̀ yìí bí ìgbà tó bá tún jẹ́ wípé nǹkan tuntun míì là ń mú wá sí etí ìgbọ́ àwọn ènìyàn kò fi bẹ́ẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òmìnira àwo àwọn ènìyàn ó tún máa sọ wípé ṣé bá a ti gba independence ní 1960 òmìnira àwo làtún wá ń béèrè ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn ènìyàn ń sọ nìyẹn pé ṣé bá a ti gba òmìnira wọn ò mọ̀ yí pé òmìnira tá a láàgbà ní 1960 wọn ò mọ̀ yí pé gẹrẹwú ni wọn ò mọ̀ yí pé òmìnira amúnisìn ni. làwa fi ń sọ yí pé rírẹ́jẹ tí wọ́n rẹ́wà jẹ tó yí bí ọgọ́ta ọdún ó yẹ ká fi òpin sí i àwa generation yìí ẹ má jẹ́ ká káàárẹ̀ ẹ má jẹ́ ká ṣe pé kí ni ẹ má jẹ́ ká káàárẹ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ takuntakuntakun fún ọjọ́ ọ̀la ìran Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a fẹ́ bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tá a fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n ń bẹ láàrin jà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òye wọn o ẹ jọ̀ọ́ àwọn ò rí iná lò sí ẹni tí ò rí iná lò sóhun ló fẹ́ mọ nǹkan tí ń ṣẹlẹ̀ kódà gan-an wọ́n sámọ̀ yìí pé nǹkan wọ́n sí wọ́n mọ̀ yìí pé nǹkan ọ̀fararọ àmọ́ wọn wá mọ ibi tí wàhálà yìí ti ti ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ yìí pé àwọn ò ìgbésí ayé ìrọ̀rùn àwọn ò ìgbésí ayé tí ìgbésí ayé tí ò nítumọ̀ wọn ò wá mọ ibi tí wàhálà yìí títí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ni wọn ò mọ ibi tí wàhálà yìí orígìn yìí títí ń ṣẹlẹ̀ o wọn ò mọ̀ yìí pé àwọn àárẹ̀wá àwọn ni wọ́n ń bẹ nídìí wàhálà tí ń ṣẹlẹ̀ yìí láfihàn ké sí yín pé kí ni ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa àsìkò ní láti pé kí ni kí ẹ dìde páráyí kí a tún ṣòkòtò wa ká tún bọ̀ tòbí wa ká tún bọ̀ ká wá ṣe ohun tí ń jẹ́ ojúṣe wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wa ohun tí ó jẹ́ bùkátà tiwọn ni yí pé kí ni àní owó àjọ tí wọ́n yá báwo ni wọ́n ṣètìtì fẹ́ dá padà níbi tí wọ́n gbé ìròrí àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n gbé láàrin ìjà níbi tí wọ́n lọ hangi wọn sí nìyẹn o àní owó owó owó tí wọ́n yá owó tí wọ́n yá lọ́dọ̀ àwọn alájọ báwo ni wọ́n ti sì fẹ́ dá padà kíákíákíá wọn ò mọ wípé ọ̀nà àbáyọ tí àwọn fi lè gbé ìgbésí ayé ìrọ̀rùn òun náà ni ká gba òmìnira fún ìran Yorùbá yìí àwọn olóṣèlú yìí yìí wọn ò wá jẹ́ kí wọn fẹ́ kí etí wọn kó sí sí ohun tí ń jẹ́ òmìnira yìí iná wọn wá fi wọn fi wọn fi wọn fi ń kọrin náà sí wọn létí pé kí ni wọn nàìjíríà wọn nàìjíríà wọn nàìjíríà wọn ò mọ̀ yí pé ohun tí ń jẹ́ wọn nàìjíríà ẹ̀tàn ní bẹ́ẹ̀ wọn ò mọ̀ yí pé unity tí wọ́n láwọn ń wá wọn ò mọ̀ yí wípé unity tipátipátipá ni a ti súra wa kí ni mo wí a ti súra wa kí ló wá dé tó fi jẹ́ wípé ẹ sáà fẹ́ mú wa kalẹ̀ fẹ́ mú ìran ẹ fẹ́ mú wa kalẹ̀ ní tipátipátipá àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa wọ́n nídìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé o kí ni mo wí wọ́n nídìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa ṣiṣẹ́ tí ẹ jẹ́ kọ́dínétọ̀ ẹ kò ní sú yín kò ní rẹ̀ yín ọlọ́run ọba yóò tún máa ṣe okun dàgbò yóò tún máa ṣe àlékún agbára fún yín àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa wọn ò mọ ìdí tá a fẹ́ fi gba òmìnira o òmìnira táwọn ń táwọn fọkàn sí ni pé a ti gba òmìnira ní 1960 èyí táwọn Awólọ́wọ̀ àti Azikiwe àti Sàdáwó náà tí wọ́n ṣe òmìnira àwọlẹ̀ ń tún béèrè lẹ́tún ní pé ká tún máa béèrè fún wọn mọ̀ yí pé ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. kí ni mo wí wọn mọ̀ yí pé ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó èje lọ. àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa tá a fẹ́ kí wọ́n buwọ́ lu ìwé yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òye wọn o ẹ̀yin coordinators wa ní gbogbo stéètì kọ̀ọ̀kan ẹ dákun ẹ tún máa bá wa fi ọ̀rọ̀ yìí kún ọ̀rọ̀ yìí létí gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti dé ẹ jẹ́ ká máa ṣe lálàyé fún wọn wípé ìran yorùbá hmm, wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti tà wá tán o kí ni mo wí wọ́n ti tà wá tán wọ́n ti gba owó wọ́n ti gba chẹ́ńjì. ohun tó ń kù wá kù lásán ni orúkọ o ohun tó ń jẹ́ múdùmúdù wípé àwa ìran yorùbá àwọn a àwọn ará bí àwọn ìran mùjẹ̀mùjẹ̀mùjẹ̀mùjẹ̀ yìí wọ́n ti fi àwọn ènìyàn wọn sí gbogbo àwọn àyè yìí láfi ní pé kí ni àwa la lẹ́tọ̀ọ́ sí gbogbo àyè yìí àwa la lẹ́tọ̀ọ́ sí gbogbo àǹfààní yìí gbogbo àwọn nǹkan báyẹn báyẹn báyẹn la ní láti máa ṣe ní àlàyé fún àwọn bàbá wa àwọn mọ̀mọ́ wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n ń bẹ ní gbèríko tí wọn ò rí ná wọn ò mọ bó ti ṣe ń ṣẹlẹ̀ o kí ni mo wí àwọn ìjọba wa wọ́n fi ìyà jẹ àwọn wọ́n fi ìyà jẹ àwọn àwọn ìran wa wọ́n fi ìyà jẹ wa tó jẹ́ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn ò. my people na the video na una new watch finish so my people una see wetin happen for inside the video